ẹ̀yin ọmọ onílẹ̀-èdè nàìjíríà kí n pe ẹkú dédé àsìkò yìí ní gbogbo tó bá ṣe é ṣe kẹtì láǹfààní láti máa wo ìkànnì alálùbáríkà yìí ìkànnì tó jálé jáko tó dúró dáadáa ìkànnì eléyìí tá à ń pè ní wo ìbílẹ̀ tv níbi tó jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó gáyàtà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà la máa ń ṣàgbéyẹ̀wò ẹ̀ jẹ́ àtúntì lọ́lọ́ní táàtún máa ṣàgbéyẹ̀wò àwọn nǹkan kan èyí tó ṣe pàtàkì jù lórílẹ̀‐èdè nàìjíríà níbí tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣáá ìjọba orílẹ̀-èdè nàìjíríà fi urgent 2 k kún owó àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àwọn labour urgent 2 k àwọn wọ̀nyí lọ fún strike fódìdí ọ̀sẹ̀ kan nínú strike yìí wọ́n paná fún ọjọ́ méjì gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló mọ̀ lára wípé àwọn labour ti paná o pẹ̀lú mọ́ ìlọ́kún strike nígbà tí wọ́n wọlé padà wọ́n ní nínú agreement wọ́n reach one oh five làwọn kan ti ẹ̀ pé nígbà tí wọ́n fi lọ sọ́dọ̀ Tinubu tí wọ́n fi padà dé ìjọba àpapọ̀ ní sixty two thousand ńlá wọ́n lè san gẹ́gẹ́ bí minimum wage ta ló ń dà wá láàmú gan ta ló ń fi ẹ̀mí wa ta káyìtì lórílẹ̀‐èdè Nàìjíríà ta ló fẹ́ fàyè wa ta káyìtì lórílẹ̀‐èdè yìí bó lẹ́sẹ̀ báwo làwọn èèyàn ṣe máa lọ fún strike tán máa short down electricity tán máa protest tó sì jẹ́ pé gbogbo ohun tẹ́ lè ṣe náà ní pé dá o ẹ̀jẹ̀ á tún máa gbé two k kábà ń gbé sí tí wọ́n béèrè àwọn èèyàn ń béèrè fún six hundred and fifteen thousand living wage wọ́n tún gbé sí four hundred and twenty something thousand now wọ́n sì ń bàjẹ́ báwo bóyá bíi two fifty thousand kí ló fà á ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti gbówó lórí ló ti gbówó sókè orílẹ̀-èdè nàìjíríà ti ń wà ń bí arébù fáwọn orílẹ̀-èdè yìí pàápàá jùlọ láàkó láti ìgbà tí ààrẹ aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ tinubu ti gba ìkú ìdà ìṣàkóso ló ti jẹ́ pé níta àròkọ́lá bá eku òkè bí eku àwọn nepa gan ò fọhùn bí ọmọ ènìyàn mọ́ tẹ́ ẹ bá rí bíìlì tán fún mi àwọn treasures bill àwọn bíìlì àwọn bíìlì wèrè àwọn bíìlì sọnù pàápàá jùlọ àwọn táwọn postpaid yóò dà kẹfẹ́ máa fìyà jẹ́ ẹ kàn mọ́ mọ́ fẹ́ máa fìyà jẹ́ ni torí kò yé wa rárá níbọ̀lá kí là ń tà èló la pa gan lóṣù kan èló la pa ẹ̀ sì lè ní ẹ fún fẹ́ re gbó bẹtiró òun náà tún ti gbówó lórí níbo wá ní ìtura ti fẹ́ fáwọn orílẹ̀-èdè nàìjíríà nígbà tí labour tó ń gba nineteen thousand lóṣù rice nígbà yẹn bóyá four thousand báàgì kan nígbà tí wọ́n gba thirty thousand lóṣù báàgì bóyá báàgì rice bóyá fourteen thousand fifteen thousand nígbà tí làgàtà débẹ̀ nígbà tí aṣíwájú bọ́lá ahmed tinubu débẹ̀ ni wàhálà dé bá ọmọ orílẹ̀-èdè nàìjíríà o àmọ́ bí wàhálà yìí ṣe wá till now mo ṣe ń wòye pé kí ló ṣẹlẹ̀ gangan tí wọ́n dẹ̀ dàrú pátápátá lẹ́ẹ̀kan náà ṣoṣo ẹ̀ẹ̀kan ṣoṣo ṣó dáa kí àgbáríjọ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n lọ fún strike kí wọ́n ṣèpàdé kẹ́ẹ̀dẹ̀ máa mú wọn ṣeré torí pé kíní ti ń jọpá mú yàn ṣeré kẹ wá sùn kẹ wá jí kẹ wá wò pé gbogbo ń tẹ́ lè fún wọn náà ní 2k ah ó kù díẹ̀ káàtó ó ó takò làákàyè kódà inú mi ò dùn rárá torí pé ọmọ ẹ̀dá nìyàn lèmi náà èmi ò mọ̀ bóyá àwọn tó wà níjọba yìí kàn ti ẹ̀mọ̀ ìpara ni wá rárá mi ò kàn ti ẹ̀rù yìí bóyá àwọn tó wà jọba yìí wọ́n kà wá kún rárá rárá àwọn èèyàn ń sunkún lójoojúmọ́ wọ́n ń pariwo lọ́tún lọ́sì ilé ayé ń gbóná gidigidi máwọn èèyàn wa lórílẹ̀‐èdè nàìjíríà àgbàdo ordinary àgbàdo tí wọ́n ń tà ní four hundred five hundred látìgbà tí Tinubu ti wọlé one thousand seven hundred ni wọ́n ń tà ráìsì forty two thousand tá a ti ń sọ pé ó tún pọ̀ jù now eighty something thousand látìgbà tá ààrẹ ti wọlé pé gbogbo tá a rà times ten times kilo ló dé ṣé bá a dìbò fún ààrẹ yìí kó lè mú ìtura kó lè mú ìrọ̀rùn wá fún wa ṣùgbọ́n ìnira tí wọ́n ń kó wá ó ti pọ̀ jù ó ti ìnira times times hundred ni kí ló dé ìjọba ilé o ìlú lé o àwọn tí wọ́n ń kọrin ìlú lé o kò sówó lóde wọ́n ń parọ́ ni nígbà tí wọ́n yẹn wọ́n ń ṣeré ni àwa tá a wà nísìn la mọ̀ wípé nítòótọ́ ìlú gbóná parí báwo làwọn èèyàn ṣe máa lọ fún strike ẹjọ ẹ̀yin tẹ́ ẹ ń wò mí lé ẹgbẹ́ sí làákàyè yín wọ́n lọ fún strike wọ́n shut down national grid gbogbo electricity pátá ó pa tá a jẹ́ oníṣẹ́ oníṣẹ́ tá a lò náà ìlara ìgbà tí wọ́n wá reason padà ẹ wá lẹ́ẹ̀kí two thousand kó wọn is that reasonable enough from the federal government ah, àwọn tí wọ́n béèrè four hundred and something thousand akàtẹ̀ wá sọ pé ẹgbẹ́ wọn sí ninety thousand gómìnà ìpínlẹ̀ Èdó Obaseki oníwọ̀n máa san seventy thousand fáwọn èèyàn bákan náà gómìnà ìpínlẹ̀ Èkó ó kàtẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní san fún wọn ni àwọn gómìnà kan wá sọ̀rọ̀ pé ẹ sixty thousand minimum wage is too much wèrè lọ́pọ̀lọpọ̀ yín tẹ́lẹ̀ sọ̀rọ̀ yẹn o ẹ̀ ń sínwín ẹ̀ ń sínwín gan ẹ̀ ń sínwín sixty thousand pọ̀ fáwọn òṣìṣẹ́ minimum wage tó kéré jù ẹ̀yin gbowó ńláńlá ẹ̀ ń gba project ńláńlá ẹ̀ ń gbádùn ẹ̀ ń ròkè òkun ẹ̀ ń gun ọkọ̀ ńláńlá ẹ̀ láti gbà tẹ́ẹ̀tì láti gbà tí Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ti wọlé ló yẹ pé times ten ni times two owó tẹ̀ ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lálòkéṣọ̀n ni ẹ̀ ń gbà nísìn òun náà dẹ̀ sọ ó ní hold your governor responsible owó táwọn owó tí ẹ̀ ń gbà owó táwọn gómìnà ń gbà ń sìn kì í ṣe owó kékeré ilé tó túmọ̀ sí pé aṣíwájú ń fáwọn gómìnà lówó tó pọ̀ àwọn aráàlú la gbádùn aṣíwájú rárá Tinubu àwọn aráàlú ò tí ì gbádùn rẹ̀ rárá ṣùgbọ́n èyí táwọn gómìnà ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò gbádùn rẹ̀ rí láyé wọn wọ́n á yà wá lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ ká máa fi túlù ṣe kan wọ́n tún complain kí ló dé kí ló dé tó jẹ́ pé àwọn mẹ̀kúnnù we are always at the receiving end ìyà ìdààmú wàhálà òun làwọn mẹ̀kúnnù ń kojú lójoojúmọ́ náà àwọn ìjọba tó ti wá ṣé là ń fìjọba yìn jọba láyé Jonathan ah, ó kù díẹ̀ káàtó kò dá o àlọ́ Jonathan agbé Buhari síbẹ̀ àṣẹ times ten ìyà ni ó jẹ wá àti wá wò pé àbúhárì ò dá ọmọ wa ní ọmọ ẹni oníṣẹ́ ti bẹ̀rẹ̀ rẹ̀ ká fi ìdílé ẹ̀kẹ́ sí di ọmọ ẹlòmíì èmi ló kàn á bẹ̀rẹ̀ sí ní pariwo ó ti kàn wá ìyá ti kàn wá o ìbànújẹ́ rèé o ẹ̀yin tẹ́ bá súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin tí ọ̀rọ̀ òṣèlú bá yé ẹ̀yin tí nǹkan ẹ bá máa bá fi fídíò yìí ránṣẹ́ ẹ máa bá pín fídíò yìí káàkiri ẹ kí fídíò yìí ó rìn kiri gan ìdí abá ebi ìyà ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà gidi gan ni o tinubu àwọn gómìnà ò tọ́jú wa o wọn ò tọ́jú wa ebi ń pa wá o gbogbo nǹkan ló ti gbẹnu sókè kẹ́ẹ̀ tó dórí oyè forty four thousand ráìsì o màdá ibi débẹ̀ nísìnyí ó ti di eighty five thousand ẹ yọkùnú ara o ẹ ṣe second term ẹ béèrè ìbò wa o now gàrí kẹ́ẹ̀ tó débẹ̀ five hundred naira lábọ̀ gàrí five hundred naira ó ti di one eighty báyìí o kẹ́ẹ̀ lè mọ̀ pé gbogbo nǹkan kẹ́ẹ̀ tó débẹ̀ one eight one hundred eight hundred naira one hundred eight one hundred eighty naira lépo six hundred seven hundred bá a ṣe ń repo ń sin nìyẹn o ààrẹ Tinubu àwọn nǹkan ti dà sálárì tá a dẹ̀ nígbà àwọn tá a jẹ́ òṣìṣẹ́ tó jẹ́ pé bóyá a ṣe ìjọba owó tá a ṣe ń gbà láṣẹ ń gbàdì sí o létà ń gbé rẹ́ǹtì tá à ń san là ń san o tó jẹ́ pé kò sówó tá a lè ní lọ́wọ́ mọ́ lónìí tó wúlò kò sí no matter how much the money is it is useless kò sí bó wọn náà ṣe fẹ́ pọ̀ tó lónìí kò wúlò rárá owó yẹn ò ra kankan mọ́ owó yẹn ò tó kankan mọ́ nínú ìdààmú nínú wàhálà ọmọ ilẹ̀ nàìjíríà wà lónìí àwọn òṣìṣẹ́ wa béèrè ìjọ wọ́n strike láti bí oṣù mẹ́rin náà ti ní káwọn kan jọ ṣẹ́pọ̀ àwọn pa committee wọ́n fẹ̀sùn àwọn yẹn pé ìgbà míì wọ́n lè má wà ìgbà míì wọ́n lè rẹ representative wọn wá ǹjẹ́ ìjọba sílẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ báyìí ṣé kìí ṣe pé ìjọba tó wà lóde yìí lónìí ẹ̀ ń mú wa ṣeré ṣé kìí ṣe pé ẹ̀kànfẹ́ ẹ̀kàn ń dà wá síbala síbolo ṣéjọba ilé ìmọ̀ nǹkan tó ń ṣe báyìí sá padà rere ìjọba yìí jẹ báyìí àbí bá ṣe jìyà fún dídí ọdún bíi mẹ́rin torí èmi ò ròyìn pé bóyá irú ìgbìmọ̀ ìṣàkóso yìí á fẹ́ lọ́dún tí ń bọ̀ in the next àní kódà gbogbo apáta la kọyìn sínú báyìí nínú ètò ìdìbò tó ń bọ̀ tó bá continue báyìí yes torí pé a mọ̀ wípé ẹ̀tọ́ nìbò tá a kódà kẹrin ring election gbogbo ẹ̀mí wa gbogbo agbára wa láti mobilize láti lọ dìbò against yín torí pé kílá kílá kílá wá dìbò fún yín fún kí ló campaign fún yín fún lẹ wá mú ayé lẹ bẹ̀rẹ̀ sí fi ni wá lára ẹ̀yin gbádùn ẹ̀ ń jayé kiri àwa tẹ́ ẹ kó sílẹ̀ ìyà ni lójoojúmọ́ ká sunkún sùn ká sunkún jí ni why ẹ lọ wo tábọ̀ gàdí jẹ́ ẹ lọ wo tábọ̀ ẹ̀wà jẹ́ lásìkò yìí náà gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ kàn lọ sókè lẹ́ẹ̀kan náà yìí gáàsì ò ṣeé rà pẹtrol ò ṣeé rà aṣọ ò ṣeé rà aṣọ aṣọ ò ṣeé rà kí lẹ wá fẹ́ fowó ṣe kí ni báwo lẹ ṣe ń ṣòwò wa kí ló ṣẹlẹ̀ sówó wa kí ló tẹ̀lé bẹ̀rẹ̀ ṣe bó yẹ kó rọrùn ni Buhari ò ṣe eré torí ẹ̀ lẹ ṣe pé hope ti ní renew hope renew hope ìyá hope ní o renew hope tá ẹ sọ̀rọ̀ ìyẹn ìyà ló ń jẹ wá o a gbádùn ìjọba yín rárá rárá o ẹ máa máa ṣí à fídíò yìí ẹ bá ń trend díẹ̀ ẹ boko lọ fún ẹ ṣí àwọn fídíò tẹ yìí tọrọ owó lọ́wọ́ yín gbogbo ohun tí mò ń sọ náà ni pé ẹ máa ń ṣí à fídíò yìí yes ẹ já ó kàn máa ń bà mí lọ́kàn jẹ́ pé irú àwọn fídíò yìí à ní ṣí à ẹ̀ tí gbogbo wa pàmọ̀pọ̀ ká panú pọ̀ ṣùgbọ́n àwọn eré pa bálabàla jákujàku àwọn tá a máa ń ṣí à nìyẹn à yín bẹ́ẹ̀ mú kàn tiẹ̀ kàn wá rárá ṣé bá ṣe ń bá lọ yìí dání tó ṣe sẹ́yìn ń gbádùn ayé yín ẹ wọlé náà gbogbo náà bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àdúgbò ọ̀pọ̀lọpọ̀ ibi tẹ́ pé iná máa ń dún bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò ní náà mọ́ nísì economic system yìí ti poor gbogbo ẹ ti dojúrú gbogbo àwọn ọmọ wa ń sá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń sá lọ sá abroad àti rò pé ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ àlò lẹ́mìí wa ṣùgbọ́n ìyà times twenty ìyàlẹ́ tó fi ń jẹ wá ẹ bá mi like fídíò yẹn mọ comment abẹ́ ká ẹ mọ share rẹ̀ káàkiri ẹ lè share lẹ́mẹ̀ hundred lẹ́mẹ̀ two hundred ẹ jẹ́ kó rìn kiri káwọn kọlọ̀rọ̀ sí ilé mọ̀ wípé inú ìdààmú ni wọ́n fi wá sí nínú ebi láwà nínú wàhálà láwà kí ló dé kí la ṣe fún yín kí ló dé tí ẹ fẹ́ pa wá dààmú ni àmẹ̀kúnnù wa ń dààmú nú ayé àwa ṣiṣẹ́ṣẹ́ wá dàbí iṣẹ́ àwọn èèyàn ṣiṣẹ́ kò dà kò jọ bí àwọn labour tá a sọ̀rọ̀ ẹ lọ àwọn lecturers ẹ lọ àwọn ọkọ̀ tán lò ẹ lọ àwọn labour ẹ lọ àwọn mọ́tò tán lò kí wá what is the meaning of all this rubbish kí ni àwa dìbò fún nínú ní amúkátó gba voters card a máa tò tò tò ẹ̀mí wo fẹ́ bọ́ tàbá gbà tán tàbá fẹ́ dìbò a sa accreditation a tò a sì gbogbo ẹ̀ lórí ká lè jẹ́ kí ìlú yóò dáa náà ni tí system of government yóò bá pé wa mọ́ ẹ jẹ́ á yí padà ẹ jẹ́ á ọ̀dà ká sáwó di ṣe the suffering is too much the wahala is too much thank you Alhaji Kọ́yìndé wàhálà yìí ti pọ̀ jù ó ti pọ̀ jù pàápàá jù tí n bá rẹ̀ tí ó mú mi sá lọ nísìn mo ṣe tá àti sá lọ pátápátá mo ti ká lọ mọ fọ pátá náà ìbájẹ́ ká lọ mọ fọ brand lamẹ́ríkà tàbí láwọn òkè òkun kí ló dé why àwọn àtàwọn Nàìjíríà wá dàbẹ́ tó àwọn tán ṣiṣẹ́ tó wá gan àwọn tán dààmú tó wá gan lójú wọn we are all we are we, we are not ambitious a a jẹ́ èèyàn wájú ẹnì kankan mọ́ àwọn labour wa lọ fún strike pé ó dáa ibi tí mo ti mọ̀ pé ìjọba yóò serious ni ìwà ìwà ìnílàáká ìgbà wọn lọ fún strike fódìdí wọn sọdá national grid o táwọn òní náà ta jìyà náà ní lórí o bàtà ẹ wàá ronú padà ẹ wá lẹ fẹ́ fi two thousand two thousand kún sixty thousand tó ń béèrè how reasonable is that ẹ jọ ṣé àwọn tí wọ́n ń bá Tinubu ṣèjọba ṣé wọ́n yìí jókòó kọ́kọ́kọ́ ronú náà pé ìgbésẹ̀ tá a fẹ́ gbé yìí o tá a bá sọ síta báwo ló ṣe máa rí lójú àwọn èèyàn abẹ́ mọ̀ pé a ti dàgbà orí wa ti pé a ti mọ nǹkan tá à ń ṣe ni ṣebí twenty twenty something fẹ́ data dìbò kejì kódà hmm. kó mọ̀ jẹ́ pé a máa fi gbohùngbohùn bára wa sọ̀rọ̀ nínú ètò ìdìbò tí ń bọ̀ wọn yẹ ká mọ tara wa láṣẹ torí pé ìyà yìí ti pọ̀ jù ìdààmú yìí ti pọ̀ jù ṣe là ń tokò òrókò dókò òrókò tó eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ ènìyàn fọhùn bí ọmọ ènìyàn àwọn ọ̀dọ́ ń pariwo òrìṣẹ́ àwọn kan ní wọ́n tún rẹ́gísítà fún NYSC báyìí wọ́n tún ń lọ nìyẹn bọ̀nàbọ̀nà why why is the culture suffering us why are we suffering and smiling do you want to kill us. fẹ́ pa wá dànù ìjọba orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ ṣeré o ẹ̀ ṣeré o ẹ̀ ṣeré o ẹ̀ ṣeré o ẹ̀ ṣeré rárá o ẹ̀ adẹ̀ ń ké lójoojúmọ́ mo dẹ̀ mọ̀ yí pé àwọn fídíòs wa ẹ̀ ń wò ó ẹ̀ ń rí àwọn fídíòs táwọn èèyàn ṣe ń ta tó fi ń pariwo pé wàhálà wà wàhálà wà kí lè wá wà ń bẹ̀ fún tẹ́ ẹ̀ bá lè mú wàhálà wa lọ kẹ́ tó wọlé ẹ̀wọ́ sí dọ́là jẹ́ four hundred and something thousand dollar. dọ́là tá a rò ó ti pọ̀ ó ti pọ̀ ó ti pọ̀ ẹ máa gbépo wálẹ̀ ẹ máa gbé dọ́là wálẹ̀ ẹ padà ṣe àfikún orí burúkú ẹ̀ náà ni ẹ padà kódà kẹ́ ẹ fẹ́ ṣe dáadáa gan orí burú tẹ́ ẹ ti ṣe ti pa ọ̀pọ̀lọpọ̀ lára ṣe máa dùn nǹkan tá ti lose ṣe máa dùn nǹkan tá ti lose má ṣe o mo sunkún tó korò fún orílẹ̀-èdè nàìjíríà I cried hard.